Come. Who is this? It's your mother now. It's your mother? Yeah. What happened? Why is, why is she like this? Yeah, yesterday I go burial. Uh, my friend burial. So we come there now. This this yesterday I contact say okay. This morning make she withdraw money for me. My husband buy clothes. Just go for the burial. She say okay. This early in the morning, before I wake up, she don't come out. Say she dey go the burial. She should go to the burial. Once I said, out of the money we are making withdraw is good for the burial. She said, she not go withdraw for me. I said, ah, you know, uh, friend beggar how it will you Okay, you know, you know no go. She not talk anything. I said, okay now, nah, okay, we do now. Me no be say as I go that side now, I no come go the, the main burial. Uh -uh. so I come say, okay, then uh, she come say she go withdraw. I come there She come go withdraw 20,000. I come wake up from sleep where I dey sleep, from meet her say, And she give me money. She sky ten thousand. give me. I say, 10,000. Give me Waiting, I go, I can't the reason the, I can't the reason the money, say ten thousand. which place of you go buy chloro of office, I fit I go there. I say, okay. You know, you know, if you buy, I can't work out the river. She can't insult me, they cost me, they tell me, this man made the work, man made the work. I see my mate work. I say, ah, if my mate dey work, I can't ask you for money. He say, no. Say, my mate dey work, say, man, I'll go find you. I come and say, ah, me, I'll go find you, the problem, they worry me i want to go find my own problem They worry me i go find am for real. i don't. They. They. They. this problem now we work out all the whole place for all the we don go uh, psychiatry for abia state you know what go straight to the point what happened? Uh -huh. so now, so we can't do na she come anger she can't insult me i can't waka go she can't insult me after giving me ten thousand naira she no give me the ten thousand. yes so so now when she don argue she don make me vex i can't hit her. na she you hit am wetin you take hit am. At the whole na Agotayla. Where she dey wey hid am with the road? She be dey here na for dis house na for kitchen here wey we dey wey she wan prepare food I tell her say. Na for dis house wey wey uh, she dey prepare food. Uh, so he no give me ten thousand that's why he carry home. Uh, eh, uh, He no say he no give me. Mm -hmm. Me I no be say he no give me ten thousand no be the money I wan collect. Na twenty thousand you wan collect. Uh, uh, bank dey withdraw thirty thousand. Mm. So she come tell me she collect money for me. So she come go na go. The money is it your money? Mo, uh, na my own money. Wey she go withdraw for you? Eh. On oh, na own money. Na own money. She go to withdraw for you. Every eh, time she withdraw for me, she come go withdraw twenty, come hide ten, come hide ten say make me I use thousand. Come say how I wan use ten thousand do ma akuma leave I wan no go kuma go the burial again now. Ma come she come insult me they cost me dey don talk talk I don't talk say I don't tire. I say wetin dey na man be say make the anger come out now. I finish am me and we go be say my whole life end like that because I don't dey here. You finish am? I don't dey here. Uh, sir, now that life is here. Saturday, uh, life, I, go, I won't go, I won't die. Oh. Saturday, uh, thirty years. I don't need thirty years. I get spiritual, spiritual problem. Thirty, years. I don't move all the whole thing, waka, all the whole waka. As I dey here, as I dey there, now, as I dey like this, now it keep me like this. I supposed to finish my school. I run for my school. So let me ask you a question. Why do you say I wanted to go and withdraw your own money for you? More, Yeah. see, more account, more account. I get this, I get spiritual problem i go open account so my ni uh, eh, my eh, bvn i don't want to do am she force me to go do I go do am so so the now the as i dey house the problem come dey worry me so i come na. Uh, eh. what is your name. Owosu oh, Osaro Owosu Osaro Bode. ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dandan ni mo bá yín mo lérò pé ẹ rí Video to wà lẹ́gbẹ̀ẹ́ me. I just thank God that this is um, this is giving me an opportunity to speak about mental health issue again, and it's one of those shows that I will beg you to share for me. It's quite unfortunate wípé mo ti rí àwọn kankan lórí social media tó really baffle me and òun ni wípé I will see some people tí àwọn tó ń ṣe skit máa ń lò tí mo máa ń rí wípé pé tí bá kọ̀ wò pé mo kọ̀ wò wọ́n mo kọ̀ access wọn mo kọ̀ wò wọ́n má wò pé wọ́n really need intervention wọ́n need intervention because you will see that even nínú ọ̀rọ̀ wọn wọ́n ní scatter thought speech wọn wà ó wà tangential thought wọn wà tangential wàá rí wípé even the way tí wọ́n ṣe ń behave eléyìí ò ń ṣe pé bóyá wọ́n ń ṣe skit skit ẹni tó ń lò wọ́n gan mọ̀ wípé wọn ò wọn ò wọn wọ́n wà erratic wọ́n behave abnormally but nítorí wípé àwọn tó ń ṣe skit ń fi wọ́n pa owó or wọ́n fi pé wọ́n fi ń cash cruise wọ́n mọ̀ wípé tí nǹkan bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn and you refuse to take note or you refuse to do the right thing irú àwọn èèyàn yìí apart from becoming a risk sí ara wọn they will also become a risk to the society and see any or any person or anybody tó bá ń lò wọn ẹ wo máa especially ẹ̀yin tẹ́ bá ní mental health issue tí wọ́n bá ń tọ̀ yín wípé òróró àdúrà àti omi àdúrà máa ṣe kò sí nǹkan tọ́lọ́hun ò lè ṣe tí ò ní ṣe ló máa pọ̀ jù ọlọ́run dẹ̀ ti fún àwọn èèyàn kan ní ọpọlọ sórí mental health even when you have a mental health issue does not mean you cannot live a normal life you can go to school you can work you can do everything tí a normal person is doing but provided to bá ti take To jẹ́ pé gbogbo intervention tó ń fún ẹ o abide by it o are concordant with your medication To bá jẹ́ pé bóyá you are the type to yẹ pé bóyá o ti ní àwọn therapies kankan àwọn therapy kan to ń tó ń take òun òun follow it strictly you will not have any problem mental health ò kí ń end of the world kò dẹ̀ ń ṣe àrùn tó yẹ pé ìbíbà yìí táwa rí as bàbàrà so the fact that you have mental health does not mean you cannot live a, a normal life provided tẹ́ bá ní quick intervention even àwọn tó ti ní intervention gan tí wọ́n bá lo medication after some time they become a, they become uh, a, a risk sí àwọn èèyàn àti fún ara wọn torí ó lè aggravate nǹkan míì lè ṣẹlẹ̀ ó lè la ẹ̀mí lọ gan ní irú yìí tó ṣẹlẹ̀ tí mo fìpò ṣẹlẹ̀ sí ọmọ yìí àti màmá ẹ̀ because tẹ́ bá gbọ́ nínú nǹkan tí ọmọ yìí ń sọ ó ní màmá òun ní kò ń lọ ṣiṣẹ́ ó lóun pé iṣẹ́ wo lòun fẹ́ ṣe òun tóun ní cycle ipe ó tún yá wọn tún lóun ní spiritual problem that is the problem problem ta ni nílùú yẹn nìyẹn nǹkan tó need intervention medical intervention wa á sọ fún ẹ pé kó lọ mu òróró àbí kó lọ máa mu omi adura. when you have mental health problem mental health problem is mental health problem and there's nothing you can do about it apart from intervention kí ni intervention yẹn ayé líjónì ti kọjá ayé ìgbà tí jésù lé eh, tó lé kíní jáde nínú líjónì tó lé sínú ẹlẹ́dẹ̀ ayé ti kọjá o ayé ìgbà tí sékéwù lọ sórí igi tó ní máa bọ̀ wáyìí sékéwù kò sọ̀kalẹ̀ wá ìgbàlá wọlé ẹ̀ ayé ẹ̀ ti kọjá ayé ìgbà yẹn kò sí kọ̀ǹpútà ayé ìgbà yẹn kò sí nǹkan tó ń pè ní lorazepam kò sí nǹkan tó ń pè ní diazepam ayé ìgbà yẹn kò sí antipsychotic ayé ìgbà yẹn kò sí eh, aripiprazole kò sí ìgbà yẹn ayé ìgbà yẹn ayé mírèkù ayé omi omi ló sọ òkú dalaye But I hear, you see, when you have a mental health issue, mental health problems, you need to see your doctor and you need to use your medication. You need medical intervention. Even after medication, only I won't call me. Hello, me I go to behavioral therapy. Wọ́n máa ń pè ní CBT, behavioral therapy and all of that. Hello, me I go through here. O need intervention. But then kan bá ń tọ̀ ẹ́ wípé ó mental health issue wọ́n ní spiritual issue ni wọ́n fẹ́ lé wọ́n fẹ́ lé jáde kúrò nínú legioni ayé legioni ti kọjá o ṣé legion ni legion ni legion ayé ẹ̀ ti kọjá ayé wípé when you are restless uh, as a result of maybe mental health ayé ibi tó máa ti fún ẹ ní nǹkan láti calm ẹ ni ló wà yìí ayé lorazepam ni benzo ayé ẹ̀ la ayé ẹ̀ la wà yìí ayé antipsychotic la wà yìí ayé antidepressant la wà yìí tó dẹ̀ ńlá ba mo mọ̀ wípé o ò fẹ́ o ò fẹ́ fi tiẹ̀ kó bẹ́ẹ̀ lómi kò become risk to your family to your friends to the society o lati abide o dẹ̀ lati láti lo o ń láti o ń láti concordant with your uh, prescribed medication Aye ẹ̀ la wà yìí irú ọmọ tó pa màmá ẹ̀ yìí tẹ́ bá wo nǹkan tí ọkọ ṣe rí pé màmá yẹn bóyá àwọn aráalé ọmọ yóò káràmásìkí ẹ̀ apart from being a risk to himself ó jẹ́ risk fún family ara ìlérí ipò ti pàyà yẹn because there's no normal person tó máa lajú tó máa pa ìyẹ́ something is wrong with his brain and ó dẹ̀ sọ ó ní màmá òní kò ń lọ ṣiṣẹ́ òní tóun ti ní psychiatric problem báwo ló ń ṣe fẹ́ ṣe wọ́n lóun ní spiritual problem báwo ló ń ṣe fẹ́ ṣe because ẹ refuse láti intervene wọ́n refuse láti intervene wọ́n refuse láti ṣe right thing and at the end of the day ìwọ tó bá wà ní society tó ń rí èèyàn around there tó ní scatter thought tó ń dá sọ̀rọ̀ bóyá tó ń tó ń respond to external stimuli like that is pé ó ń dá sọ̀rọ̀ tí àwọn olóyìnbó lè ní eh, bóyá ó ń soliloquize or ẹ lè ló ń soliloquize but tó ní mental eh, eh, mental time mental health times wọ́n ní ó ń respond to external stimuli àbí torí wípé ó ní scatter thought ó ní ó wà tangential in speech ó ní pressure speech ó wà elated ó kàn ń sọ̀rọ̀ blabla ó ń sọ̀rọ̀ jù ó kàn ń ó kàn ń misbehave ó wà erratic ọ̀rẹ́ ò bá táyé mu ẹ ní láti help ẹ to seek support ẹ ní láti help ẹ to seek intervention nítorí pé tára ilé ẹni bá ń jẹ kòkòrò tí a ò bá sọ fún ọrùn ọrùn ẹ ó lè má jẹ kéèyàn sùn lóru nìkan ni o ó lè gba ẹ̀mí èèyàn lọ torí ńgbà mi tó bá ṣe ọ̀rùn ọ̀rùn yẹn hypertension lè gbé ẹ táriwo yẹn bá pọ̀ ó lè tibẹ̀ kú tó túmọ̀ sí wípé ẹ wo eléyìí tó pààyè sílẹ̀ yìí this guy kò normal tẹ bá gbọ́ nínú ọ̀rọ̀ tó ń sọ but maybe because the family or the mother or whoever has wọ́n refused láti láti seek intervention proper intervention proper one irú bíbá yín sìn tí neighbor bá ń behave strangely àwọn aráalé mọ ẹni tó máa pè tí èèyàn bá bí strangely wọ́n mọ ẹni tó máa pè á ní àwọn sections tó fi ń arrest èèyàn tó fi ń mú àwọn èèyàn lọ sí safe place place of safety níbí báyìí a ní even tó bá discharge èèyàn a ní section one one seven follow up táwọn èèyàn bá wà ń lé tó máa lọ tó máa tó máa lọ máa look after wọn so aláwọn oríṣiríṣi sections a ní àwọn section tó yẹ pé ó guide àwọn tó bá refuse láti lo oògùn níbí báyìí tó dẹ̀ yẹ pé wọ́n need intervention ṣùgbọ́n bóyá wọn ò believe wọ́n live in denial wọn ò believe wípé àwọn ní mental issue nítorí ẹ̀ làwọn sections ṣe wà tó lè protect àwọn tó máa fún wọn ní medication so please mental health is real mo ti rí oríṣiríṣi lórí social media mo dẹ̀ rí pé àwọn èèyàn fi ń cash cruise fún àwọn tó really need intervention fún àwọn tó jẹ́ wípé tó bá tètè intervene kò ní aggravate kò ní bad ìtàṣe máa ń rí àwọn tó ti ya wèrè tó ti di ẹ̀gbẹ́ gidi tó ti faṣọya ní nàìjà nìyẹn because tó bá bẹ̀rẹ̀ small wọn ò kí ní help àwọn àwọn neighbor wọn àwọn oníkẹ love ara yín family wọn ò kí seek for help ló fi dàbẹ́ ni pé ó máa kò á get out of hand tó jẹ́ pé nígbà tó máa rí help gan-an ìgbà tó bá máa fún wọn lóògùn gan kò àwọn to, to ní mental issue gan ò used to it so if you if you have a mental health issue òróró òróró ayé lijọ́ni ò ràn ayé sákéwò ò ràn you need medical intervention you need to have medication o need the therapy lóríṣiríṣi if you have problems you need people to talk to you need to have you need to see uh, o ní psychiatrist you don't you oh need choice please Emma má jẹ́ ká gọ̀ ẹ má stupid Aye Jésù Aye Aye omi wọ́n sọ omi wọ́n omi dọ̀tí wine ti kọjá ayé ìgbà yẹn kò computer ayé ìgbà yẹn mo sọ fún yín pé kò sí benzo kò sí antidepressant kò sí antipsychotic ayé yẹn ti wà nísìn when you see people behaving strangely tó o bá ṣe ó lè di risk fún wọ when you see people neglecting láwọn tó ti múra tẹ́lẹ̀ torí pé wọ́n ti ń neglect wọ́n ti ń rùn when you even see people turn emaciate tó jẹ́ pé wọ́n ti wọ́n ti ń rù tó ti wà underweight ó lè jẹ́ pé sign of neglect ni torí ẹni tó ń gẹrun tẹ́lẹ̀ tó rún ẹ ti tira sign of neglect ni torí ẹni tó lọ ń lọ sórí àkìtọ̀ tó níbẹ̀ ló ń ti fẹ́ sùn ó ti ní problem torí ẹni tó ń jẹun tẹ́lẹ̀ tó didi wípé ó ń jẹun kò jẹun mọ́ self neglect ni torí ẹni tó dúró tó ní ẹ̀ẹ́ ó ti hallucinate pé kí ló òun rẹ́jẹ̀ ó ti ní mental problem visual hallucination nìyẹn bóyá ẹni tó lóun gbóhùn òun yẹ voices wọn ní kò ń para òun òun fi suicidal òun fi pé òun fẹ́ hẹ̀ǹdẹ̀ òun fẹ́ lọ para òun bẹ́ẹ̀ sí i suicidal thought ni òun gbóhùn auditory hallucination ni òun kíní kan ń rìn lọ ara òun please ẹ call for help tó bá ti sọ fún ẹ jọ má bò ó lọ kò ń ṣe pé kó lọ sọ family and friends because some of them wọn ò fẹ́ káwọn family wọn kọ́ tiẹ̀ any anything about their their problems so lọ sọ fún lọ sí hospital lọ um wọ́n ṣáà ní psychiatric uh, hospital ni níbẹ̀ lọ be kó lọ sí hospital kó lọ kó lọ report kó ní neighbor ẹ need help o léyàn tó need help please don't keep quiet mental health is real eléyìí ti pa màmá o kò ní ṣẹlẹ̀ sí wa o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kò ní ṣẹlẹ̀ sí wa o ayé lijoni ti kọjá o ayé omi dọ̀tí wine ti kọjá o ayé wípé tí nǹkan kan bá ń ṣe you need intervention you need medical intervention you need CBT you need therapy please ẹ má wà gọlíbù ẹ má wà stupid èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí o ànígbà kú oníkúkú àníbọjọ lọ́jọ́ lọ ọmọ wa ò ní pa wá eléyìí ò nọ mà ṣàbàríkòlò dot com ẹ káàárọ̀ ilẹ rẹjísítà ń